إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كبيرا أما بعد فيا عباد الله فقد دخلنا بعد شهر رمضان في أشهر الحج المحرم شوال وابن قيد وابن حجة ونحن نستقبل الحج ونسأل الله سبحانه وتعالى أن يوصفنا به وأن يوصف حجاج بيت الله الحرام بأداء هذا العمل الجليل في أمن وأمان وأن يوفق الدولة الكريمة حكومة خادم الحرمين الشريفين إلى الخير والحفاظ على الحجاج يا رب العالمين اللهم وفقهم اللهم وفقهم اللهم ارجعهم الى ال سالمين غالبين فالحج عباد الله مشعر من مشاعر الدين الذي لا الذي لا الذي لا بد منها التي لا بد منها الكعبة والمشاعر المقدسة بمسجد لا إلى غيرها وأداء هذه العبادة في هذه الأيام وهناك وقفات وعبر متعددة تتعلق بالحج فالله سبحانه وتعالى كما فرض علينا الصلاة لتكون زكاة من حركات يومية فكذلك فرض علينا الإيمان العقائد وما في القلوب وشرع وشرع لنا النفقة وأوجبها وهي الزكاة والنفق على الأهل والأولاد ومن في ساكنهم والله سبحانه وتعالى أوجب علينا من السفرات الموجودة في الحياة السفر للحج السفر للحج لعبادة الله تعالى وهو, وهو, وهو عبادة تشتمل على النفقات ومساعد متعددة فكأن الإنسان يتأهب لها كأنه يوسع الدنيا وما فيها فالإنسان من أحسن ما يقول وفي حالة السرور والبهجة أن يتجرد لله عز وجل لعداء الحج والعمرة قال الله تعالى وأتموا الحج والعمرة لله فمن دخل في نصف الأجر فيجب عليه أداؤها كاملا وإلا فعليه الكفارة وهو الذنب وكذلك وكذلك العمرة سواء كان عمرة واجبة أو حج واجبة أو حج نافلة أو حج أو عمرة نافلة فمن شرع فيه فإنه يجب عليه إكماله ثم ثم الرجل يتجرد من المخيط كحالة الميت والجنيزة والجنازة التي تتبع وتتبع عند القبر فإنه يتجرد من كل شيء سوى ثوب الإحرام الذي هو من الإزارين اللباس والإزار فينبغي على المسلم أن يتفكر بأنه سوف يصل إلى ربه عز وجل يوم من الأيام ويودع الدنيا وأهلها ثم يأتي إلى الكعبة فالكعبة مشعر من مشاعر الله وقد جاء في بعض الآثار أن الملائكة هم أول من بنى الكعبة وجاء في بعض الآثار أن آخر ولد آدم المسمى به هو أول من بنى الكعبة وفي إشارات القرآن أن إبراهيم عليه الصلاة والسلام هو أول من بنى الكعبة قال الله تعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم فدل على أن إبراهيم عليه الصلاة والسلام كان أول من رفع العامدة لبناء الكعبة وقال الله تعالى بشأن الكعبة في بعض الآيات إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين حديثكم الله الله باتي أفاتي agbàpẹ́ ọ̀kan tuntun ní kọ̀fẹ́ nìkan sọ́lẹ́tọ̀ sí ìjọsìn àti òun nìkan tuntun anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àgbà ikú òjijì ọlọ́run ní ẹrú sin rẹ̀ ní ẹ̀ńtọ́lọ́ ọ̀rọ̀ wá sí ayé láti wá fi ọ̀nà mọ́ gbogbo ẹ̀dá tí ọlọ́ọ̀bá tí ó kẹ́ tí ó gbẹ́ àti gbogbo àwọn ará ayé àti gbogbo àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìdí òṣèwájú ọ̀rọ̀ Islam tó ti ọdún ìdí kọ́lọ́dé àjọ wa nínú wa ẹ̀yìn ẹrú ọlọ́run látìgbà tí Ramadan ti parí láti bẹ̀rẹ̀ àwọn oṣù ọ̀wọ̀ tó pàtàkì nínú Islam òun náà ni oṣù hajj oṣù mẹ́ta náà ni òun náà ni Shawwal tá a wà nínú ẹ̀yìn tó kù bíi mẹ́rin sí márùn tó ti parí àti sáàtú tẹ̀lé tó tún tẹ̀lé òun náà ni dòlòkìdíjà èyí tí ó tún tẹ̀lé òun náà ni dòlòkìdíjà àwọn oṣù mẹ́ta yìí òun náà ni àwọn oṣù ọ̀wọ̀ fún hajj. iṣẹ́ tá ṣe tá bẹ̀rẹ̀ hajj tòótọ́ nínú gbòlè ìgbà ni ọ ṣùgbọ́n ẹni bá wù ó ti lè gbé bá wù ti lè gbé láti inú oṣù tá a wà yìí ṣùgbọ́n àfẹ́kù ṣe bẹ́ẹ̀ torí torí tó bá ti gbé pé ájú nìkan ṣe táǹkì àbí ife bó ń ṣe bó ń ṣe ṣe ń bá lòun ṣe ni anagba Muhammad sallallahu alayhi hajj tamattu' kọ́kọ́kọ́ ṣe umra kó tura lẹ̀ nígbà tá a ti kò ṣe hajj bá wá tó kó tó gbé ìhàmù padà kó hajj fún yàrá ti gbé ìhàmù yìí. kó ṣe múra rẹ̀ fẹ́ kọ́bọ̀rọ̀ alẹ̀ àbí lóṣù tí ń bọ̀ ni kọ́bọ̀rọ̀ alẹ̀ kọ́ wá jẹ́ pé gbàtí àjùbá tó táwọn tẹ́ rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ dòlẹ́síjà tí gbogbo wọn ò kóra wọn lọ sí Mínà ó lè jẹ́ pé àsìkò yẹn ni ó ti tẹ̀tọ́ wá wo aṣọ padà ìwọ́n kọ́ sọ fẹ́ sí ìfọ́ráàlì ájì nìkan tí òun ti mọ́ àbí wọ́n fẹ́ sí ìfọ́ráàlì ìtànìtì wọn sọ́lọ́ ike bó ba ti ń ṣe umrata òun ò ní tó alẹ̀ tí wọ́n fi wá ṣe hajj méjèèjì yẹn le láti fi ká gbé ìrààmù ẹ̀ka lẹ̀ ń bì torí pé ti wà ní ìhram àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ lẹ́tọ̀ fún yàn tẹ́lẹ̀ tí ò tí ò sínú ìhram tí ó wàá di ìwọ̀ fún nítorí inú ìhram tó wà bíi lílé ìkànnà bíi gbígbẹrun bíi lílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn onímọ̀ máa ń ka fún wa àwọn kan wọ̀nyí ọlẹ́tọ̀ fún tẹ́lẹ̀ tọ́ba ti bọ́ sínú ihram yóò di èèwọ̀ fún tá a bá wá wò yìí kí á jì yìí látòkè délẹ̀ ẹ̀kọ́ ńlá kọ́kọ́ ló náà kọ́ látara ẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pọ́nú ọ̀gbọ́dọ̀ sùn lọ ẹ̀wù ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́ba fẹ́ sẹ́rìn àjò yóò múra lọ́sùn lọ́sì yóò di gbá yọ̀dà wo nínú tí yóò wúlò fún lórí rẹ̀ ìfẹ́ àyè máa mo lè ní bùkátà tẹ́lẹ̀ yìí àìmọ̀ mo lè ní bọ́ kára sí kódà tí mọ́gbèdé kọ̀ ní ẹlòmíì ó fi sínú àpò rẹ̀ pé ah òun lè ní nǹkan tó wọ́n fẹ́ kọ̀ kó tẹ̀ yẹ pé twenty naira ni kò ní twenty naira lọ ṣùgbọ́n ó lè wà láàyè tó yẹ pé kò sí ẹ̀ní rẹ̀ kò ní rẹ̀ ń jẹ́ ọ̀tà kò ní ní délé pé yọ̀ọ́ yọwó jáde yọ̀ọ́ wà fi sápò pé òun lè mọ̀ fẹ́ kọ̀ nǹkan ọmọ sì ti gbègbè kọ̀ wí a ti wá múra fún ìrìn àjò hajj a múra bá a ti ń gbìyànjú tó lórí ọ̀rọ̀ hajj ọmọ ìdíje owó tá a máa ń tá a máa ń tó a ń lọ hajj náà ti di hajj mílíọ̀n báyìí kálukó gbìyànjú lórí pé òun fẹ́ san owó yẹn pé òun ò lè sìn àjò ńgbọ́ ọba tó ṣe pé yóò tún mú oríṣiríṣi nǹkan yóò fi ìṣe ń palọ́ ebi lè ní lè ní owó ní òun lè ní owó yóò sáfò ìjà múra mọ̀ wá bẹ́ẹ̀ torí ẹ̀kọ́ lálọ́ hajj gbogbo ìrìn àjò tá a lórí ìfẹ́ ọlọ́ọ̀ni ká zaka rẹ̀ fóun òun náà ní ìrìn àjò tá a sì lọ sí gbogbo lílọ wa ọlọ́ọ̀ni zaka rẹ̀ náà ní irun wa gbogbo oríṣiríṣi wa tá ní lójoojúmọ́ tá máa ń rò sí ìsinmi ọlọ́ọ̀ni zaka rẹ̀ náà ní ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ fi gbogbo owó tá a ná lójoojúmọ́ ọlọ́run ní káyọ̀ zaka rẹ̀ fún òun náà ìgbàké ìtọ́jú ọ̀ràn yẹn àti ìnáwó lórí fámìlì lè tọ́nà ọba fi lọ́rùn yẹn ìrìn àjò hajj bá a ti lọ farafisẹ́ iná láti náwó lọ́rùn kọ́lọ̀ tó fi rọrùn fún wa gbogbo ẹni tó ti lọ kọ́lọ̀ tó gbà ní ìbáradà fún wa gbogbo ẹni tó tó fẹ́ lọ kọ́lọ̀ tó fi rọrùn fún wa gbogbo àwọn tó wò sí ìlọ tí ẹ̀ ń sàmọ́ pé àwọn bá bẹ́ẹ̀ lọ ní kọ́lọ̀ tó fi rọrùn fún wa. wọlé àti tóbi ọlọ́run wọlé àánú rẹ̀ ìbẹ̀rẹ̀ hajj ipe wọ ọlọ́run mo ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ báyìí o òun náà rí i pé kéèyàn wà nínú ìfram kọjá ní ẹ̀sùn ìwọ ọlọ́run ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ gbogbo aṣọ pátápátá tí bá ti rán lórí ti ara ọgbọ ó ku ìró méjì. ìkẹyìn yóò fi lọ́ọ̀dì ìkẹyìn yóò fi pàkájà kọ̀gbọ́dọ̀ wọ pátá o tọba wọ pátá tó ti dà níyẹn tó wọ ọlọ́mọ bẹ́ẹ̀ ṣe ọmọdé wọ bẹ́ẹ̀ ṣe ájì ẹ̀ràn ni òbí káràn rẹ o tọba lọ débi là orí tó ti ti bẹ̀rẹ̀ tí ọba ti bẹ̀rẹ̀ tí bá ti múra alẹ́ kò ní gángan ìlú aṣọ túmọ̀ tí kò ti bẹ̀rẹ̀ ìgbà tó tó má nílẹ̀ wá pàtàkì jùlọ nínú ẹ̀kọ́ láwọn àyíká ní sọ́sọ́ àti ti ẹnu ara alárẹ̀ nílẹ̀ jẹ́ bá lọ sí ájì tọ́ba ti ní lẹ́yìn tó ìwọ ọlọ́run Allahumma labbaytuka umra tọ́ba ti tẹ́lẹ̀ bíyà ó ti bẹ̀rẹ̀ ájú nìyẹn kọ́gbọ́dọ̀ fi gbìlà sórí ní ọkùnrin kọ́gbọ́dọ̀ wọ́n sọ́ọ̀kì ẹsẹ̀ bàtà tí ọba wọ̀ náà tó lójú ìtòléwọ̀ kéde ìgbé tí ó kún ọdún kékeré wa máa di wàhálà kó tó di ó tu àti iṣẹ́ ńlá ní iṣẹ́ tá fẹ́ ṣe iṣẹ́ tó lẹ́kọ̀ọ́ iṣẹ́ tó ní ká wòye bí dáadáa obìnrin tí ọlọ́run gbà láàyè kò sí lóhùn lè lò tí ẹ bá ní aṣọ àjọdá kan ní ẹ̀dá kò sí wọ̀ mẹ́ ní oṣù rí tiẹ̀ tọwọ́ mi kò sí wọ̀ mẹ́ bó ti rí tọwọ́ mi náà kò sí wọ̀ mẹ́ ọlọ́run ti yọ̀ǹda báwọn ìpè tó bá wù wọn ní kí wọ́n wọ̀ ọwọ́ ibi látẹ́lí bàtúl mọ́rọ́ àtúl mọ̀fàmímọ́tú alkọ̀fàzẹ́yì obìnrin tọ́jẹ́ ẹni tó wà nù ihram kò gbọ́dọ̀ wọ ìbọ̀wọ́ ìdáná sọ̀tàrà ń sọ fún adìyẹ ó sì tó sàlàyé inú adígun bá fẹ́ náà yìí pé kò gbọ́dọ̀ bu ojú rẹ̀ àfi tọ́kùnrin bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn tó lè tẹ́ aṣọ́bojú tí ì bá ti bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bu ojú rẹ̀ tó bá ti wà nù ihram ṣùgbọ́n ọkùnrin ìlọ́jọ́ yìí pé aṣọ pípa kájà nìkan lá ìró ábí àìsàn pàkájà ní ló dé gílọ́fà ọlọ́wọ́ bá nìkan lọ́mọ o ṣùgbọ́n àwa ló ń jẹun náà o àwa là máa ń jà àwa la lè yarí ibi ọ̀rọ̀ yà á dàrú ni tóbi ọba ti tiẹ̀ ìwọ̀nba ni ìwọ tó ọba ti wá wà ládùúgbò ájì ọgbọ́dọ̀ sọ ìjẹ̀gbọ̀nù kó nu gbèsè ayé rẹ̀ tọ́ ọmọ pé aṣọ ọkàn ro mọ́ ìdí ni o sì pa ni kò sí pátá mẹ́ kò sí ṣòkòtò mẹ́ tọba ti fa jẹgbẹ́tọ́ pọ̀ ìhò lọ́bàrà rẹ̀ ẹwọ ẹwọ̀kọ ọlọ́run lásìkò tó dé pé àwọn èèyàn tí wọ́n fi ájì wò ju bí ọgọ́rùn-ún kan ẹgbẹ̀rún kan ẹgbẹrún méjì ẹgbẹrún mẹta èdè àti táwọn àbá àdúgbò àwọn ẹ wuli ẹ̀ bí ti ájì ní ìsìn ó ti di ọlọ́run ọba tó wá lati láti gbà náà kọ̀fẹ́ dẹ́gbà kọ̀fẹ́ ká máa ti dẹ́gbà láti kọ̀ hajj ẹ̀wọ̀ kan ńlá tọ́lọ̀ ń kọ́ wa nínú ọ̀rọ̀ hajj. àwọn èèyàn tó wá ń bẹ ó fi ní wàhálà ni wọ́n. àsìkò hajj máa ìdìbò àwọn fẹ́ dábì sí káwọn òbí sọ ìjọba lẹ́nu. àwọn tá a ti mọ inú ròyìn náà ni àwọn yahudi lọ́bẹ̀rẹ̀ síyà yahudi abdullahi ibn saba nínú àwọn yahudi tó gbé madina ọwọ́ afárá hàn kó ń gba ìsìláàmù ṣùgbọ́n ìsìláàmù ọ̀tẹ́ lọ́rùn kò ní í ṣe ìwọ̀n bó ti da àárín àwọn mùsùlùmí rú ó ti di pé ká bá àwọn mùsùlùmí jà kò lè wí ni wọn ṣùgbọ́n bóun ò ti ní gbọ́ra wọn yé tí wọ́n mọ̀ bára wọn jà láàrin ara wọn ìdí ẹ̀ tó fi gba ìsìlámù nù bá lẹ́nu sáà ti lọ sọ báyìí gbó náà ṣe ó sọ pé gbó làwọn ti da ìsìlámù ìní tó wà wájú àwọn àwọn Yahudi ti burú wọn wọlé láti plan tí ó lẹ́yìn thousands of years sílẹ̀ lónìí kọ̀ọ̀kan wọn gbogbo interest tá gbogbo àdúró tá à ń sáré lọ báńkì àwọn Yahudi náà ti pè plan rẹ̀ wọ́n tó dúró wa yìí wọ́n tó dúró bàbá wa gan àti bàbá bàbá ìpébò làwọn ó ti máa káwọn owó kan fún máa wọlé láì ṣiṣẹ́ àwọn làwọn wà mú sí àwọn arántí ìṣèyẹ̀wò jìnnà ẹ̀mí ọba sáré kò báàgì ti fẹ́ yá wọn lówó tó íńtẹ́ẹ̀tì ti fẹ́ gba òtó nǹkan kò tó nǹkan kò tó nǹkan wọ́n sì ń gbé lórí ìdè ènìyàn tá kò sí máa wulé sí ẹnìkan sọ fún lánàá ilé ilé kan ní ui títà ìdí àgbowó pé tí mo mọ iye tí ń ta ilé lọ́wọ́ lọ́wọ́ mẹ́tẹ́ ń kọ́ ta dọ́láìsà sí ẹni tí wọ́n fi ti ta ọ̀ ni wọ́n ta ní nàìjíríà tó jẹ́ pé ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ta mílíọ̀nù gbà wọ́n ti ṣe abarú ìyàwó mánéjà ìyàwó àkàntàntì ní báǹkì náà lọ́ra bó ìfẹ́ rà lẹ́yìn ìgbà náà wọ́n tún ṣe wọ́n ti gbó wa lọ lọ wọ́n ti tún ta ní ten million <laughs> ẹwù ẹwù ẹwù dúró ẹwù fẹ́ràn òun ni wọ́n ti ní owó fún owó èlé ọlọ́run ẹni gbàgbọ́ òdodo pa ọlọ́run ẹ̀fọ́ ọlọ́run sáàyè rẹ̀ kó lè kún yín lọ́wọ́ kó lè ràn yín lọ́wọ́ kọ́nà kọ́tù àkóńdì owó ìlé o níbi àwọn ibi kàtà ti gba ọtí ẹ̀sìn ìdí lọ́fìn rẹ̀ kọ́nà kọ́ làwọn kò bẹ́ẹ̀. níta bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ yìí pé àwọn ìyẹ̀wò ti burú ni wọ́n plan fún síyà tí ẹ fi di ní kẹ́ńtì lónìí wọ́n ti ní ìjọba tí wọn ò ti ní tẹ́lẹ̀ òun náà lọ́wọ́ ní Iran wọ́n wá ń gbé fìtínà oríṣiríṣi àsìkò àjì làsìkò já wọn sí abẹ́lú Saudi tọ́jọ́ mọ́ Saudi ṣùgbọ́n wọn ò bí dáa kọ́yọjú ta tí kò fẹ́ dájú fi hàn lẹ̀ ìdá ní ìjọba òfin yẹn dú ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe rí ẹ̀kọ́ látọ̀dọ̀ Iran tí ó tiri wọn lórí dídá bìtì náà lẹ̀ yọjọ́ ìwọ̀n gbogbo bìtì náà tọ́ lọ lọ́dún tọ́ lọ àwọn ó ti fi hàn báwọn sí àníyàn dálẹ̀ wọ́n ti lo gáàsì bóòlù ti jẹ́ pé ìyẹn wà pé suffocation lọ ṣẹlẹ̀ báwo ni ráyè ní ní ọdún wa mú tiẹ́ kò láàbù tara wọn wá ké ìtòbí dúdú. èmi ìwọ gbẹ lómi de tẹ́ǹtì báyìí ọmọ kòkòló yọmọ kòkòló lẹ́gbẹ́ ẹlòmíì tí òkú bẹ́ẹ̀ wá fún ti tẹ́ǹtì tá a bójú rí ni o. àwọn ló ń fìtì náà ọlọ́run ọba òṣìṣẹ́ fìtì náà ọlọ́run tó dá wa. ṣùgbọ́n síbẹ̀ wọ́n fẹ́ bí ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ni àwọn káàmìrì tí ẹ wà ní ilẹ̀ látòkí Islam, yìí wọ́n ti ń tó burú jù bá ń lọ ọlọ́run ọ̀pẹ́sìn ìyọ̀pá wọn kò ní kọ́ mọ̀ sí àwọn tí ń sin ẹ̀sìn ọlọ́run ẹlòmíì gan bọ̀ bá gbọ́ wa aláwọn gan jọ tẹ̀sẹ̀ wa múra tiẹ̀ ife àlóhùn ó tèké ní ibi kí ni tọ́kàn wọn ìgbà náà ló wọ́n tẹ̀ múra tó o fẹ́ lọ tẹ̀ wọ́n lọ rí lọ tẹ̀lẹ̀ bí owó ìgbà wọn fàyà àjàgbọ̀ pọ̀ tòkọ́lọ̀ ń kọ́ dáàbò gbogbo àwọn sòjáde wa kọ́lọ̀ ń kọ́ sọ wọn lọ kọ́ sọ wọn bọ̀ kó jẹ́ wọn ó rí iṣẹ́ náà láti pé ẹ ń bá ti gbọ́ra á lè fọlọ́run pé òun fẹ́ ti á jù fọlọ́run ó yẹ kínú rẹ̀ ọmọ ọdún ni ìwọ ọlọ́run nínú ìgbésí ayé mi eléyìí náà tó wà bẹ́ẹ̀ àtúntò kọ́lọ́. àìmọye èèyàn ti ń tàmọ́ rẹ̀ lọ́dọọdún tọ́lọ̀ kò sì síbẹ̀ fún ọ. ẹlòmíì ò sì lè débẹ̀ yọ ọmọ rẹ̀ lọ́dọọdún náà lọ. ọlọ́ba ṣe wá náà ti bẹ̀rẹ̀ hajj wàhálà يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ọlọ́run ní ẹ̀rẹ́ ibrahim alayhi salatu wa salam ibrahim alayhi salatu wa salam tó gorí ìsọ̀fà lọ. ọlọ́run bá ti fi ájì lọ́rọ̀ yẹn fún ẹ̀yìn èèyàn máa wá sí ájì o kó tó lọ́nìwọ̀ ọlọ́run dẹ́sàtì ni èèyàn díẹ̀ lọ ń bẹ́ mẹ́ ọlọ́run ti ní kó kéde báwọn èèyàn oníyẹ ọlọ́run kó làwọn èèyàn ó ti agbọ́ báyìí ọlọ́run ní ọ̀kan bí wọ́n ti gbọ́ kọ̀ọ̀kan ìwọ́n sà lọ kéde ọba àbúrò sọ̀fà lọ ló kéde ó tó gun mọ́rí wà lọ kó kéde ẹ̀yìn èèyàn ọlọ́run ti jáde lọ́rọ̀ ẹ̀ fẹ́ mọ́ wá bẹ́ ní òun ìkéde tó kéde gbà náà ẹni tí ọ̀jẹ̀ pé ọlọ́run tí ọ̀jẹ̀ pé ìkéde ọlọ́run ti mọ̀ ó ti dì àwọn náà ní ọ̀rọ̀ ọ̀rùn láti lọ sí hajj o àwọn náà ní ọ̀rọ̀ ọ̀rùn láti lọ sí hajj ẹlòmíì sanwó bí ẹ̀ẹ́dẹ̀jẹ̀ mẹ́ta kọ̀kọ́ dé èkó tómi padà ẹlòmíì wọ́n ti ẹ̀jẹ̀ ń sọ sẹ́yìn náà lẹ́jọ́ mẹ́ta yìí èdè mọ̀ pé bàbá rẹ̀ lọ́ hajj ni kọ̀lọ́ hajj kẹ̀ síbi sábà kà á ẹ̀ẹ́dẹ̀ ọ̀dọ́ hajj ìgbà títà kọ̀kọ́ yíwọ́ lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì kánò lọ́ọ́ dàgbà kádò ló dúró ju alálàjì yìí tó pẹ̀lú mi ọmọ abẹ ní sọ yìí kádò lọ́dọ̀ lágbájá lọdẹ tí ẹjọ́ sọ ń ájì kádò lọ́wọ́ tóbi wù ó sì fẹ́ lọ Ọlọ́run ti fún ládàá rẹ̀ sáníyàn rẹ̀ bá ti lórí ibi lọ ṣùgbọ́n ti jẹ gbogbo àwọn tọ́lọ́ láàrin àìmọye èèyàn mílíọ̀nù ọ̀fíìsì kọlọ kò sí rọrùn wa ilé ọlọ́run tí wọ́n lọ sí ìbẹ̀wò ń bẹ̀ tí wọ́n lọ sí lọ́n bẹ̀ kìí ṣe o kìí ṣe ilé èrè o kìí ṣe káwùlà o kìí ṣe ilé adébólú o kìí ṣe sàárì ìkànnì o ntọ́wà táwọn onímọ̀ sọ ọ̀nbẹ wọn tó fẹ́ àwọn kọ́ kó tó wá o ìkànnì ọmọ ànábì Adam tí wọ́n ń pè ní sí ọwọ́ àtúntò kan níbo tó dàwó lẹ́yìn ìgbà náà lọ́nà wá fi sí Ibrahim alẹ́sẹ̀lá sọ̀tàlá tó tó wá fún kan. ìgbà kan ìtọ́ka ìtọ́ bẹ́ẹ̀nu Quran ọ̀n tọ́ka lórí pé Ibrahim lọ́nà tó kọ́kọ́ lọ́nà tó pé وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. هو النبي عليه الصلاة والسلام nígbà tí Ibrahim aleyhisalatu wasala àtọmọ rẹ̀ Ismail tí wọ́n ń gbé òpó Kaaba dìde tí wọ́n ti wọ Ọlọ́run balẹ̀ ti fún wa o olùgbọ́ràn ní ọ òdìnà ní ọ nígbà tó ti kọ tán Ọlọ́run ní kò fi àdúrà tí ó ti Ọlọ́run ti gbà á àwọn onímọ̀ sọ pé ìtọ́ka ló Kùránì ní pé Ibrahim aleyhisalatu wasala iná ẹ̀ ló kọ́ bẹ̀rẹ̀ kíkọ́ Kaaba yẹn pẹ̀lú àtẹlágbọ̀dọ̀ Ọlọ́run àwọn tó fi sọ pé rárá wàá yí yára fà wàá yé sá òdòrò nípìnlẹ̀ kọ̀ wáyé dà lọ́dọ̀ sọ òkú yẹn ti túbú ọ̀sẹ̀ wàá gbé lókè pé àwọn yẹn kan ṣáájú ẹ̀ tiẹ̀ ti kọ́ èyí tó dé dodo bí ọlọ́ọ̀ba nìkọ́lọ́mù ṣùgbọ́n ẹbí tí àwọn oníjọ́gírafì sọ wọ́n fẹ́ yé káábà yẹn ọ̀fẹ́ bọ́ sí àárín méjì ayé tàbá da sọ́ọ̀tù àtúntì ẹ̀wù títóbi ọlọ́run ọlọ́run wá dé sí òkè ìdìbò òkè tó dé pé àwò àwò fífìlà ni fífìlà ọ̀bọ̀ lórí lẹ́yìn ó gbòòrò yóò báyìí tí wọ́n sá mọ̀ àwọn kékeré pọ̀ tó báyìí lè fi gbà tó báyìí. wọ́n kọ́ lé bíi twenty five stories ní ìdí òde bíi òkè ní ìdí ní ìlú mọ́ta tókè tó ga jùlọ. tẹ́ ẹ bá gbọ́ pé ẹ̀rù sàn ṣẹlẹ̀ omi yalé ṣẹlẹ̀ ní ìlú mọ́ta ń tọ́ ń fà nìyẹn. àwọn àwọn alẹ́ mọ́mọ́ nǹkan bíi ìjà tẹ bá nígbà tó dùn bá rọ ọrẹ pẹsẹ káwọn òkè tọjọ tó rò kèlò dìbò wa kí kábà wa wà ní àárín òkè ẹ wo bí omi yẹn nígbà tí ẹ ti lẹ́yìn ìgbà tó dùn ti dá lẹ́yìn ìgbà tí òdò ti dá kò dùn dá omi yàn bọ́ta làwọn àgbára tètè wàá bó títí mọ́tò ntẹ mu bẹnbẹ ntẹ tikọgbe bẹnbẹ ntẹ kpatẹ yi kpatan o tó bẹnbẹ o tó ntọ balẹ talọ lágbára yẹ kọsẹ dọ lágbára yẹ afọlọ nìkan ìgbà náà lórí tẹ wá yadé rẹpẹtẹ tó di tọ gbogbo títì galuku dúró mọ́tò gan ẹlòmíín sábọ nu bọọlù ìmí ìdí kámi mọmì náà rí fẹẹ wí àtẹnugò báyìí ni agbára mọ rè agbára mọ rè títà fi bẹ́ẹ̀. kí kálukú bẹ́ẹ̀ ah eléyìí pọ̀ jù àwọn tó wà nù bọ́ọ̀sì ilé lọ́mọ́ <laughs> wọ́n ní àbá ẹ̀jọ̀ àjọrẹ́sì wa èmi náà wá jọ èmi náà wá jọ rẹ̀ sí èmi sí wa. <laughs> bá ti fi àmì ààyè ìjọsìn bá dé inú kàábà kó lóun fẹ́ sí ọ̀ràn tó nígbà ọ̀rọ̀ ni inú kaaba gàgàn tí wọ́n fi aṣọ dúdú bò tọ́ lẹ́nu ọ̀nà yẹn tí wọ́n bá ti kalẹ̀ tó ta kóró wọ́rẹ́ lọ fẹ́ kí ti ọlọ́run lè gbà. torí pé tọ́lọ̀ sọ ní pé wàhálì tó tó ń òdúró sàkùn ibi ẹ bá wà wà yín ẹ máa lọ́rùn yín wà yín ẹ wà máa bọ́ọ̀ bá sì yín ẹni bọ́ọ̀ bá jẹ́ bíbí ìran lọ́wọ́ ọmọ sínú dàrẹ́tì lọ síbi kábà wa kì í bọ́ọ̀ wà wọnú kábà ọlọ́run ti wà. ètò ìrìnlẹ̀ ní adíṣe anábì wa sọ́lá àlè sọ́lá náà níbi anábì wa ọwọ́nú kábà ó sì yẹn náà síra apákan ní méjì ni apákan ní mẹ́rin ni. nítorí bí ó jẹ́ kọ́rọ̀ yàtọ̀ tó bó ṣe wọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́ba wọ̀ ẹ̀ńtórí kó yẹn ọtí ẹ̀ bá ní opportunity láti lọ sí ìlú mọ́ta tó bá fi wọnú kàábà nẹ́ẹ̀bílà nìkan ìlèyàn máa ń yàn yàn irú ọ̀ràn yàn èèyàn bọ̀ tà yìí. ọlọ́run wa ti wá sàánú tálákà tí ò léèyàn tí ó kún lọ́wọ́ tí ó fi wọnú kàábà àbí tí ò ṣe kó ń gẹ́ ẹjọ́ tí wọ́n fẹ́ fọ kàábà tí wọ́n sílẹ̀kùn lẹ̀ kàábà yẹn pílà mẹ́rin ló lé méjì inú rẹ̀ ń wò tán. níbi ànábì Ibrahim alẹ́ sàrà sàtàn bó ṣe mọ́ nítorí ìdí kan àbí kejì tí mi lè ṣàlàyé ẹ̀yọ́ báyìí. ibi tí a fi wá fi pavement níhùn tá a bá ti wọnú ẹ̀ gbọ̀ndà bíi mẹ́ta báyìí sí yàrá kàábà ara kàábà náà ni ara ìdájọ́ kàábà náà ni ọmọ ọ̀gbà ẹ̀ ń bá ti wá wọ kó gbìyànjú kọjá náà tí bá bá ń tọ́ba fẹ́ balaga jama yóò jáde fún bẹ́ẹ̀ ààyè yẹn ààyè kaaba náà ni ẹnba fìtúrù ń bẹ ibi ìbàdàn yẹn náà fìlà nínú kaaba náà ni هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فيا عباد الله هناك عبادات متعددة تتعلق بالمسجد الحرام فمنها الطواف الطواف فإن الله سبحانه وتعالى أوجب علينا الطواف حول الكعبة لا حول غيره فالمسلم الرجل يضطجع ثم يضطجع ثم يتوجه ويجعل الكعبة على يساره ثم يمشي فيمشي إلى الركن الأول والثاني ثم الثالث ومن خلال الثالث والرابع فإنه يقول ربنا لا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فقد جاء النبي صلى الله عليه وسلم كان يبدأ الطواف من الحجر الأسود وقال بأن الحجر الأسود أتى من أتى من الجنة بيضاء ثم تحول إلى الأزور لأجل ذنوب الكفار فجعل الله سبحانه وتعالى الطواف حول الكعبة كفارة للذنوب أما الحجر فإنه يشرع تقبيله تقبيل الحجر مع أنه لا لا يضر ولا يضع كما جاء عمر رضي الله عنه أنه أشار إلى الحجر فقال إنك حجر لا تضر لا إنك حجر لا تضر ولا تنفع فلولا أني رأيت النبي صلى الله عليه وسلم يقبلك ما قبلته أذكر ولون أقرأ الجاء جفان محمد صلى الله عليه وسلم ìyẹn rúti ọlọ́run ẹnì ọmọ yìí pé oríṣiríṣi ìbáàdà lọ́lọ́run gbé kalẹ̀ fún wa ní masjidul haram masalasi ọwọ́ ìbẹ́ mọ́kà tí kaaba wa wà nínú rẹ̀ ntọ́lọ́nba wa ti ní ẹ̀tọ́ fún wa láti ṣe ìlágbọ́dọ̀ ṣe inú ẹ̀sìn ìdí ọba ti wá pé ẹ gbé ẹ gbọ́dọ̀ jùlẹ̀ ni ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wá kú lókun àti kíráka àtúbà káti mẹ́rin àbí àti mẹ́fà ṣùgbọ́n tí yẹn bá fi mẹ́fà bó ti mẹ́rin kódà bó ti mẹ́ta kò ní ládàá yìí ó ti tẹ́jú dé àdìyẹ ó ti padà dálẹ̀ yìí báyìí sọ sọ́ra tó mu wá náà ní pé ká ní bẹ́ẹ̀ náà ni gbogbo ìbáàdà tá a máa lọ sí ní mọ́tà ìtọ́pọ̀ jùlọ àwọn tí ń lọ mọ́kà wọn ò lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ wọn ò lẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn oríṣiríṣi kan wọ́n máa ṣe kí ẹ ṣe gbogbo nǹkan nìyẹn tẹ́lẹ̀ máa kọ́sì àwọn èèyàn lórí ẹ̀ àwọn tí àtàrọ amẹ́nuba ọ̀rọ̀ wọn bí ẹ̀sìn wọn láti yọ̀rá hàn oríṣiríṣi òkúta ni wọ́n máa fọ́ pa ìní sínú àwọn àpò gbogbo haram oní ẹni pété ẹ bá ti ṣàdúrà tó yẹ kẹ ẹ ti kẹ ẹ tó wọnú mọ́sálásí kẹ ẹ máa lọ ìdí kàába pray ibi hajarul aswad tó súnmọ́ bí ilẹ̀kùn rẹ̀ ìbẹ̀rẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ tàwa àwọn onímọ̀ ká dúró lórí wípé tàwa fún yẹn ó lórí kéèyàn máa yẹn lábílà lásán ló haram lọ tàwa fún lẹ́ẹ̀kọ̀kọ́ fi yẹrẹ̀ ẹ bá ti wọlé olúwa ẹ lọ sí ibi hajarul aswad ẹ gbọ́wọ́ sẹ́kẹ̀ ẹ tó fi dúkìlẹ̀ ìlà ìwọ̀n bá wà á ti bá ẹ bẹ̀rẹ̀ tàwa fún yín ẹ ń tọ́jú ọkùnrin aṣọ rẹ̀ tó ti ti gbó ìsàlẹ̀ tó tún gbó òkè yọ wá yọ kú níjìká ọ̀tún yọ wá yọ fà wá sálẹ̀ yóò tó pàkájà yóò sí òkè ní kaaba yọọ wá máa rìn lọ báwọn mú gbogbo àdúrà tó bá lè fi ní gbogbo àdìkìrì tó bá lè fi ní tó bá lè máa kà á ó ní ẹni tó bá ń ṣe tọ̀wá ọlẹ́tọ̀ ọkọ bá yàn sọ̀rọ̀ ṣùgbọ́n tí ọba sọ̀rọ̀ kọ́mọ̀sọ̀ ní ti ọ̀dà ní ti ọ̀dà ọ̀gbọ́dọ̀ jáde lẹ́nu wa ìlú ọ̀gbọ́dọ̀ jáde lẹ́nu wa ètò ọ̀gbọ́dọ̀ jáde lẹ́nu wa kìí ti bá a lè rìsíìfù kọ́ọ̀d ṣùgbọ́n torí tó tún lè ṣẹlẹ̀ lórí kọ́ọ̀dù tí yẹn bá ń rìsíìfù kí o fi ìsinmi rẹ̀ pamọ́ tọrọ ọmọ ọ̀rọ̀ tí wọ́n bọ̀ sọ tí ó fi adé kí ọ̀rọ̀ tí ọ̀dà ọmọ jáde lẹ́nu rẹ̀ àníwò sọlọ́lá àdìọ́sọ́lá ó ní iṣẹ́ tọ́wáàfù yìí kó lé olúwa dùgbà tí yẹn ń kírun ni ọkẹ̀jẹ̀ kọ́ lọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún yàn láti bá yàn sọ̀rọ̀ mẹ́ ọwọ́n tó ti yàtọ̀ nìyẹn ó túbọ̀ ìgbà àti wà lórí ìmọ̀ra tó pé àmọ̀ wa ti tọ́wáàfù lọ orígun mẹ́rin ló ní orígun àkọ́kọ́ láti bẹ̀rẹ̀ tí ajẹ́bẹ̀rẹ̀ látọ́jú wa ẹ̀ẹ̀kan orígun kejì ẹ̀ẹ̀kan orígun kẹta ẹ̀ẹ̀kan orígun àkọ́kọ́ lẹ́yìn ìtàkọ́kọ́ tẹ̀ ti bẹ̀rẹ̀ yẹn ẹ̀ẹ̀kan àkọ́kọ́ ẹ̀ẹ̀kan lẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀kan ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ti padà tẹ́lẹ̀ kẹrin tẹ́ bẹ̀rẹ̀ yẹn ìtọ́ dáa jù fẹ́ máa wí oná ìlú rabbana atina fid dunya ọlọ́run ti dáadáa fún aláyé ti dáadáa fún alọ́run tó wá fún ìyá ọ̀gá gbogbo àdúrà nìyẹn ìwọ náà fún mi lówó fún mi lọ́mọ fún mi ó ti bọ́ sínú ẹ̀ àti gbogbo àdúrà tó bá ti ń ṣe é bọ̀ tó bá ti débẹ̀ ọ̀hún gbàdúró Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar kó lè bá àpò gbogbo ètò òtún rántí kó lè bá àpò sínú tọ́wọ́ àgbẹ̀ tọ́wọ́ àti tọ́wọ́ àti tọ́wọ́ ah, àti ti gbàgbé pé ìtọ́rọ̀ nǹkan báyìí tùmọ̀ ń gbọ́ bá ti ṣe rọ́bà ní gbogbo ẹ̀sìn fún sínú ẹ̀ kọ́lọ̀ nǹkan gbà ní bàádà nígbà tó fi dorí ilé ayé funfun ni ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ táwọn akéèké yìí ṣe náà lọ́kọ̀ dúdú mùsùlùmí náà ń dẹ́ṣẹ̀ káàkiri náà ń dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ táwọn èèyàn kan ti ń dájọ́ lórí ìjọba ìjọba ẹ̀wọ̀n fún ẹ̀ṣẹ̀ sífà yìí rẹ̀ tọ́da bíi kéèyàn pàdé wọn títí kọ̀ bẹ́ẹ̀ lórí ọdún ẹ̀ṣẹ̀ sífà yìí rẹ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n èyí ti one percent yó wọ́n èyí ti one percent rẹ̀ kẹrẹ̀kẹ́ kọ́lọ̀ ń kọ́ sànù wa kò tí túmọ̀ sí pé ẹ̀sẹ̀ yìí nǹkan rí ìmọ̀ sọ kàn di dúdú ìmọ̀ sọ ara dúdú ó tún nílapa lórí òkúta tó kùtà tó fi di dúdú kò sí èdè yìí ọjà ní ṣe kèfèrè tọ́lọ̀ kò sí èdè ní máa tẹ́lọ̀ torí ẹ̀ ló jẹ́ pé àmì tí ń bẹ lára kàábà àmì tí ń bẹ lára kájọ táàbì ọlọ́run táàbì táàbì lékún ní ìtọ́pọ̀ wọn pẹ̀lú gọlọ kọlọmbayọ da asuma barọ nínú kókó àti tó ń bọ̀ هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله